morning sun. ó ní ó ní mo ní wọ́n ní wọ́n ní wọ́n ní mo gbọ́ yìnbó mo gbọ́ yìnbó mo gbọ́ yìnbó good morning sir dash mayor wọ́n ní a gbọ́ òyìnbó ṣe gbọ́ yìnbó mo ní good morning sir wá ní ṣo gbọ́ yìnbó ṣo gbọ́ ṣògbọ́yìnbó good morning sir wọ́n ní mo gbọ́yìnbó sísà sísà good morning ọlákúnlé ṣògbọ́yìnbó ṣògbọ́yìnbó mo ní good morning sir mr salami wọ́n ní ṣẹ́gbọ́yìnbó ṣẹ́gbọ́yìnbó mr stone cold good morning sir wọ́n ní ṣẹ́gbọ́yìnbó ṣẹ́gbọ́yìnbó ṣẹ́gbọ́yìnbó o mr salami good morning sir wọ́n ní ṣàgbọ́yìnbó o dash mayor mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé good morning sir bonjour wọ́n ní mo gbọ́yìnbó o oh, oh ho ho ho ho ho ho ho ho. wọ́n ní good morning sir mo kí ní Manchester wọ́n ní ṣe gbọ́yìn bó ṣe gbọ́yìn bó ṣe gbọ́yìn bó ṣe dáadáa la jí sáyé wọ́n ní good morning sir wá ní ṣẹgbọ́nyìnbó yèyé oge ṣẹgbọ́nyìnbó ṣẹgbọ́nyìnbó Abiodun Lexi good morning sir mo kẹ́yìn ti Dublin wá níṣẹ́ gbọ́yìn bó o good morning sir wá níṣẹ́ gbọ́yìn bó ṣe gbọ́yìn bó ṣe gbọ́ ṣe gbọ́ ṣe gbọ́ ṣe gbọ́ wọ́n ní ìyé ege ní adúpẹ́ fẹ́lẹ́dùmarè good morning sir wọ́n ti ń ta ọ́gánì ní Nàìjíríà ṣé ti rí fídíò yẹn màmá wa Esther adé adépọ̀jù mo ní good morning sir wọ́n ní ṣẹ́gbọ́yìnbó o good morning sir àní wọ́n ní ṣẹgbọ́ ṣẹgbọ́ ṣẹgbọ́ ṣẹgbọ́ àbí ẹ̀gbọ́yìnbó o. wọ́n máa ń ta ọ́gánì ní nàìjíríà tẹ́tí rí fídíò yẹn. àlẹ́ ẹ̀ tí rí ẹ ti rí fídíò kan tó ń ta organ ah, ẹ̀yin ò mọ bó ṣe ń lọ nìyẹn o wọ́n ní wọ́n ní sórí iná ni mò ń lò tabalẹ̀ dáwó nísìn kẹ fún wa lówó ẹ máa ní Kóìkì kí ló fi fowó ṣe iná kan la fi tàn nísìn èmi ò láìkò òkun òkùnkùn kò dá ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ló dá. Kóìkì media team mo ní good morning sir wọ́n ní ṣẹgbọ́nyìnbó ṣẹgbọ́ ṣẹgbọ́ ṣẹgbọ́ ṣẹgbọ́nyìnbó adúpẹ́fẹ́lẹ́dùmarè gùdùmọ́ ní sáà bọ́bá ń bi wá pé kí nìdí ta ṣe fẹ́ lọ àní wọ́n ti ń ta organ náà ní nàìjíríà báyìí má ẹ̀ kọ́ ta má ẹ̀ kọ́ ra organ ẹ̀ wàláì ṣe ti rí fídíò kan ta post simon ekpa náà fi ṣe analysis lánàá wá ní ṣẹgbọ́nyìnbó new era mo kí gbogbo yín ní mix lr sórí torí pé iná là ń lò ẹ kò ṣọ̀fẹ́ energy bill wa three thousand pounds ní ọdún wàláì so keep the support going mm. media tó o bá ti béèrè owó a jẹ́ pé ó ń fa iṣẹ́ nílùú òyìnbó a jẹ́ pé ó ń ṣiṣẹ́ twenty four hours ẹ dànù pé mi èmi ò níṣẹ́ inú ilé ni mo wà ni mò ń sùn ni mò ń jí <laughs> inú ilé ni mò ń sùn ni mò ń jí lójoojúmọ́ kí ni mo tún wá kiri nígbà tí mo lẹ́yìn tí Elédùmarè ní ìwọ máa bá ṣẹ́ ẹ lọ jákolúṣọlá mo kí ẹ máa bá ṣẹ́ ẹ lọ Kóìkì hmm. eight hours ni mo sùn lánàá mo ti sùn láti ten mo wá jí nìkan bíi ó dà mo jí ní two mo ṣáà ń gbọ́ korokoro dà mi ni mo tún máa jí padà five nígbà títọ́ gbọ́n mi bládà tìrú àwa sì dá irú bládà Tinubu ah bládà yẹn máa ti shrink tó yẹ pé Tinubu gbọ́dọ̀ di pampers mu ni kó wọ́n tọ̀ọ́lé tọ̀ọ́lé tọ̀ọ́lé tọ̀ọ́lé ògo rùdí ọmọdé ògo ògo rùdí tọ̀ọ́lé tọ̀ọ́lé tọ̀ọ́lé tọ̀ọ́lé president tọ̀ọ́lé tọ̀ọ́lé president tọ̀ọ́lé tọ̀ọ́lé president torí ọkùnrin tí bladder ọba ti da ẹ ò ní lè hold ìtàn ẹ tílẹ̀ máa fi mọ́ irú àwa nísìn bladder wa sì da ẹ títọ̀ bá tẹ̀ ń gbọ́n ẹ̀ gan-an ah, irọ́ èèwọ̀ àgbèrè àgbèrò irọ́ lẹ pa ẹ̀yin ya ẹ̀yin ya tẹ̀mí wá lóru lóru ẹ̀ irọ́ rẹ̀ pa padà padà ọ̀pàpà padàdà ọ̀pàpà padàdà padàdà padàdà padàdà padàdà padàdà padàdà padàdà síbi tó ti ń bọ̀ ìwọ kẹ̀ nínú ilé Koiki padà padà ọ̀pàpà padàdà. <laughs> ọ̀pàpà padàdà tó bá ti ń bọ̀ báyìí lórúkọ Jésù padà níbi tó ti ń bọ̀ mo fi òróró Jésù mo fi nà ẹ́ tó bá fẹ́ wọnú ilé mi lórúkọ Jésù Kristi mo fi nà ẹ́ mo kí o gbẹ̀yìn yan wa ẹ̀yin ti pàálí mílò mo fẹ́ mu láàárọ̀ ẹ mílò mo fẹ́ mu mọ́nà mi ni máa pa yín lórí mídíà ẹ̀yin nàìjíríà tẹ́ ń support àwọn olóṣèlú olóbùkù ṣèyí mákindé wọ́n tún ti wá náwó four one nine guy man ni gbogbo wọn ẹ sá fáwọn gọ́vnà wọ́n tún ti wá sí london wọ́n tún ti wá náwó ẹ̀yin ó wà níbàdàn máa bú kó ìkìwéèrè àwọn tará london ti jẹ́wọ́ ọdẹ àwọn tó mọ bó ṣe ń lọ àwọn tó mọ bó ṣe ń lọ mo ti wà nílùú yìí ní twenty four years kò sí kò sí summit kan tó ṣe tó ní làákàyè bàbá four one nine gaima ló pọ̀ jù ní gbogbo wọn run o run o Ṣèyí Mákindé ti wá náwó sí bíbá run o tó bá rí wọn tó de súùtù tó ń bóyìnbó sọ̀rọ̀ run o they are all born bastard criminal ni gbogbo wọn látòkè délẹ̀ mo rí Ṣèyí Mákindé kí ló ń ṣe wọ ṣe sùúrù Ṣèyí Mákindé náà ó náà wá ṣe business summit ní London ẹ lọ bèrè lọ́wọ́ Akérédolú gbogbo business summit tá a wá ṣe ní London kí ni result ẹ̀ l'Ondo State bomb bastard all your politicians they all bomb bastard ẹ bèrè lọ́wọ́ Akérédolú ẹ bèrè lọ́wọ́ Akérédolú hmm. bèrè lọ́wọ́ Akérédolú pé. Koiki ní gbogbo bísínẹ́sì tó wá ṣe ní London business summit tó ń mú káàkiri tó ń mú káàkiri kí ni result ẹ̀ l'Ondo state ẹ béèrè lọ́wọ́ àwọn gọ́vnà tó ti wá bẹ́ẹ̀ ẹ béèrè lọ́wọ́ Plateau state they are all born bastards they are criminals. ẹ sori báàgì mi lélẹ̀ backpack mi lélẹ̀ hmm. mo wá àkọ́kọ́ ń bẹ̀ ni. good morning sir wọ́n ní mo gbẹ́yìn lọ́wọ́ gidigba the kitchen program is always special ee remi official ee tèmi pọ pọ pọ pọ pọ pọ pọ pọ pọ ó mọ̀ pé inú kitchen ló ń jẹ́ wà ní <laughs> ọbẹ̀ gúnfẹ́ ni ìyàwó mi ṣe lánàá aláì mo fi jẹ pounded yam oorun yẹn lọ tẹ̀rẹ̀ mo ṣeré tẹ̀rẹ̀ àwọn kan ní kí àwọn máa san tó ń jẹ ìwọ nìyẹn ṣé spirit ń lé ẹnu ṣe fi san tó ń jẹ ni spirit tó bá wọnú ilé o máa jáde. <laughs> spirit tó bá wọnú ilé ó a máa arrest ẹ̀ sínú ilé màá wá nà lẹ́gba pa pa pa pa màá wá ṣe ìgbé jáde màá wá ju sójú títì bus one oh two akọba ń tẹ pó bus twenty nine akọba mi tẹ pó bus fifty three tó lọ sí plumstead èyí ló pé ten years táwọn ọmọ nàìjíríà kan pa lee bridge ní woolwich lọ́sàn-án gan wọ́n gé orí ẹ̀ lee àwọn terrorist ṣé UK lè allow kí terrorists operate nílùú yìí mo bọ̀ gúdùmọ̀ jẹ́ ìtẹ̀ kọ́kọ́ máa play wọn náà ti ń gba kidney àti organ gbogbo ẹ̀ Nigeria, bastard country ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ fídíò yìí náà kí n lè sáré ṣe mí lò níbo ni fídíò yẹn wà náà good good morning sir. ṣòro àwọn ilé náà ẹ ní lọ sórí péèjì wa àgbà tí kò ń ṣe pé à ń sọ̀rọ̀ kó àtòbò ẹ ní lọ síbẹ̀ tó bá wà lórí Koiki Media ó wà lórí mídíà tó máa gbọ́ gbogbo tó ń lọ lágbàáyé ẹ bá ń dúpẹ́ fún gbogbo àwọn Koiki Media team títí dòru làwọn ọmọ ẹ fi ń ṣiṣẹ́ ọlọ́run bá ń dúró tì wọ́n títí dòru la fi ń káàkiri tèmi bá sùn àwọn ọmọ ẹ wà wake àjọ ń pin ṣe ni ẹ ní lọ síbẹ̀ ibi tẹ́tí wá fracas tẹ́tí wá àṣírí ẹ gbọ́ news we are fleeing because of the jihadists told us to convert to Islam or a máa gé orí yín ilé ìṣẹ̀lẹ̀ ìlú kan ilé náà ti ṣẹlẹ̀ o ẹ jẹ́ sáré ka news yẹn international news ebi ìbàdàn ló máa jókòó sí ló máa mọ tó ń lọ lágbàáyé tá bá sọ fún ẹ pé Nàìjíríà is a criminal country mo kí ìyàwó dáadáa àwọn ìyá lálùbáríkà ẹ àwọn grandma tí wọ́n ń pè ní grandma àwọn grandma tó ń ṣe grandma jágbajàgba tájọ bẹ̀rẹ̀ ìrìn àjò tó tún point finger sí rèémí ọmọ wọn ọmọ ọmọ wọn ọmọ ọmọ lèmi jẹ́ fún yín ẹ̀yin ò gbá àwọn ọmọ tí yín jáde èmi gbójú jáde fún ọdún méjì àtàbọ̀ ẹ mọ̀ pé risk wà níbẹ̀ ẹ wá ní ẹ fún wa ní ten pound ẹ fún wa twenty pound ẹ sọ gbogbo owó yẹn ká dá padà fún yín káwọn ọmọ tí náà wá jáde kọ́ máa gbójú síta báyìí báyìí ṣe ń gbójú síta kò ní bàjẹ́ fún yín girama awoniyi ọlọ́run elédùnmarè bí wọ́n ṣe ń question nìyí tẹ̀ ń sọ pé àná mọ́ mi ní sẹ́ẹ̀ mo ní láti go into too more details wọ́n ń bi ìyá yẹn pé kí ló dé ìyá rẹ̀ ní ọmọ mi ni kí lẹ fẹ́ ṣe ọmọ mi ní ẹ filẹ̀ kò lè yé wọ sórí ìjáde tá à ń jáde lójoojúmọ́ etí BBC News ń sọ àtago mẹ́fà ni mo ti ń gbọ́ breakfast news wọ́n ọ̀sán kọ́kọ́ tó jọmọ́ Nàìjíríà problem tó ń lọ ní Nàìjíríà ó jẹ́ kí BBC máa sọ ní every bulletin mo wà pẹ̀lú wọn for almost one hour not in terms of our relevant o but they are talking about their own people àwọn èèyàn wo làwọn torí ẹ̀ sọ̀rọ̀ ìwọ́dẹ̀ ń sọ pé kí wọ́n má fún Koiki Media lówó pé wọ́n fún Koiki Media lówó whereas BBC gbogbo one hour tí mo gbọ́ látago mẹ́fà they were not discussing anything that is affecting my people torí pé kò make sense and these are people that are making up to six figure six figure lẹ́lòmíì gbàánu wọn some of them are making up to hundred thousand pounds a year but àwa wà ní bíbá mo gbọ́ yèyé dára náà sọ the same thing lánàá ẹ máa point finger pé a ti fún wọn lówó ẹ ẹ dáwó sí bíbá whereas àwa là ń sọ fún yín pé ọ̀nà tí nàìjíríà ń tẹ̀ lọ kò make sense mo kí ìyàwó tèmítèmí but fẹ́yìn ẹ fi pé torí pé we are here just because we want the money oh yes ta ló ní ìdòwò ṣé kí n má ní internet ní eré ṣiṣẹ́ mo lè wá bá yín sọ̀rọ̀ this is what you need to understand that the BBC ten san taxpayers fún ten san TV license rather they are not gonna discuss what we are saying because it is not relevant and it does not concern them One more átíkù kan jáde lánàá èmi ò tẹ̀ tí katikun yẹn délẹ̀ mo kàn rí headline ẹ̀ mo wá lọ wo David Odoye lórí Twitter how many of have Twitter ẹ ní Twitter a ní kẹ́ lọ register fún Twitter kájọ máa bára wa fà lórí ẹ̀ David Odoye wá club kan nínú nínú ibi tí BBC sọ ṣé mo pé átíkù yẹn mo ṣe máa farabalẹ̀ lọ́ka ni even though they were knocking off Buhari ìyẹn BBC this was an article yesterday wọ́n wá ń fi sábẹ́ átíkù yẹn pé Tinubu ló máa ṣe dáadáa the same thing BBC told you when Buhari was coming ẹ̀jẹ̀ mo yóò yà Tinubu will be very very difficult ó máa make sure pé lórí mídíà á dì pẹ̀lú yín ní Nàìjíríà kò lè dì pẹ̀lú àwọn àwọn bí yẹn dà wọ́n ìtì bí bàbá tó bí Tinubu dá láti control táwa máa sọ láti ta bọ̀tẹ̀ yín tẹ̀wá nínú ilé wá Buhari kékeré lẹ́rí pẹ̀lú Buhari Tinubu máa dì pẹ̀lú yín when it comes to the media ó máa make sure pé the media in Nigeria is control more than Buhari ẹ̀jẹ̀ yà ẹ̀jẹ̀ sáré kátíkù yìí it's just about six minutes before ten a.m. this was a news tó jáde ní Iraq Iraq lele okay by Jonathan Rugman their camp on classroom farabalẹ̀ kó gbọ́n tí mò ń sọ tó bá gbọ́n yìnbó béèrè lọ́wọ́ wọn nínú comment section kí ni Koiki ń sọ kọ́bẹ̀ ṣe àyàn gbé fún ẹ̀ torí èdè gẹ̀ẹ́sì ló fi sọ. they are camped in the classroom. ọ̀pẹ̀ tí bá wà ní kitchen energy yẹn máa ń le díẹ̀. They are camped in the classroom, floors, nilele, amid a concrete shells of an unfinished building. Iraq náà dàbí Nàìjíríà ni. Iraq is just like Nigeria. Yàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé Nigeria ò tí dé Glasgow but ó ti wà ní almost the peak. They are wholly reliant on the generosity, genos, genor, generosity, generosity of local people their lives ẹ̀mí wọn ẹ̀mí wọn their lives tó bá sọ pé life ẹ̀mí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́mi bá ti kúrò láyé ó ti tán nìyẹn èèyàn kú ní London ìyàwó mi ṣe pè mí nísìn pé ìkan náà àwọn àǹtí wa kọ́lọ́ bá ń fọnrún kẹ́ níbí báyìí ìyàwó pásítọ̀ kan ni wọn ló ti dákẹ́ people die every day for different reasons so pé yàn ní kú yẹn fìyẹn sílẹ̀ ẹni tí kú bá ń dẹ́rù bà ló máa máa sọ pé òun ò ní kú we will die one day but we must continue to tell you that Nigeria is not for you but ẹ bá sọ pé Nigeria is for you we will leave you until you will cry then when that cry continue to happen Elédùmarè sọ pé ṣebí bàbá Akíntóyè sọ fún yín ẹni dagboru lẹ fẹ́ lọ bá mo rí tó ń sunkún lánàá mò ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ mo rí ìyá dagboru yẹn mo ti lọ gbọ́ program ìjìnlẹ̀ tó ṣe lánàá ó ní wọ́n pè wọ́n ní scammer you are a bloody scammer dúpẹ́ onítìrì you are a bloody scammer ó rò pé tó bá tẹ̀ gba yorùbá nation yẹn tó tẹ̀ rò pé ó máa dẹ́rù bá wa ni wọ́ọ̀ bíbà bá ẹ̀ dáa tó rò pé tó bá dédé yorùbá nation yẹn gan sẹ̀ wàá wá dẹ́rù bá rú àwa èmi ọmọ ọláyọmí kó ìkẹ́ ọmọ ìjẹ̀bú òde àpáráwá wàláì ìwọ dúpọ̀ onítìrì òun sá lórí ìjìnlẹ̀ pé ẹ̀wọ̀n ń pè ní scammer ò kì í ṣe scammer ni you are a fucking scammer bloody idiot ó dé ó da gbogbo program tí a ṣe fún two years ó wá ní wọ́n pè ní scammer tó bá bí ẹ̀dá ìwọ̀sán location tó wọ̀ wà lẹ́nìwẹ̀ tí a ní dẹ́gbẹ̀rẹ̀ within twenty four hours twenty four hours sọ location tó wà èmi máa sọ location tẹ́mi wà fún anybody kẹ́tọ̀ pàdé bomb bastard ó ní sóríire ìwọ dúpọ̀ ní tìrì oníwọ̀n pè ní scammer oníwà dín pẹ̀lú gbogbo wa òun pe bàbá kí tó yẹ oníbàbá tó ń lo dúdú olórí burúkú ààrẹ ọmọ tẹ́ǹkì wàbíọ́lá ṣe ní tóògùn ọmọ tẹ́ǹkì wàbíọ́lá ṣe ní tìṣẹ̀ṣe kò ní da fún pọ̀rípọ̀rí bàbá láyé ẹ̀ èmi kó ìkíni mò ń sọ̀rọ̀ ẹ sọ fún ìjìnlẹ̀ pé mo ránṣẹ́ sí padà kó sọ fún dúpọ̀ ní tìrì a sì ń bọ̀ lọ́dọ̀ ẹ a fún ẹ calm down ni after that calm down wàá rí eré wàá sá tó bá tẹ̀ wá gba yorùbá nation náà tó máa dẹ́rùbà gbogbo ọmọ yorùbá ni tó fẹ́ dẹ́rùbà gbogbo ọmọ yorùbá tó bá gba yorùbá nation náà ni ṣé wọ́n nìkan ló fẹ́ ṣe yorùbá country tó fi pé Koiki àti yèyé dára àti luka àti bedu àti gbogbo àwa yorùbá world media tó fi pé àwa nìkan la fẹ́ ṣe yorùbá ni no àwọn tó ń ṣe APC wọ́n gbọ́dọ̀ ṣe Yorùbá nation àwọn tó ń ṣe PDP Yorùbá country táwọn pariwo is for every single one of us kò ní dá fún àwọn tó bí ẹni mo sọ fún ẹ ìwọ Fúlàní woman yìí bomb bastard mò ń bọ̀ lọ́dọ̀ ẹ ẹ yẹn padà sí Iraq ìwọ táwọn sọ fún pé terrorist will kill you one day nobody will talk about it BBC ò sọ̀rọ̀ nípa tó ń lọ ní Plateau State because BBC care less about your life BBC ò ní sọ tó ń lọ èmi ni máa sọ yèyé dára ló máa sọ ọmọlúkà gbẹ̀du àti yorùbá world media and the rest of those that are doing a little bit of their best as well. àfihàn kankan sílẹ̀ let's come back to the article. they are wholly reliant on the generosity àwọn tí à ń sọ yìí wọ́n ti báyé wọn jẹ́ ní Iraq they cannot even move from point A to B terrorists ti pa wọ́n tán ní Iraq so they now rely on the people to survive ìwọ náà fẹ́ rely do you think that in your constant message ó ní tó ń lọ ní plateau yẹn plateau ni kò dúró sí mo ní no ó ti délẹ̀ yorùbá tán n tí gbòòwò ń sá fún nìyẹn pé kí wọ́n má bàa pa gbogbo wa tán you think all your politicians bob bastard moríṣẹ́yìn mákindé pẹ̀lú àwọn four one nine nigerians some of them are guy man tọ́ba ti wọ suit i know them i have been in the nigerian community kọ́ jáde kọ́ sọ pé tí mò ń sọ̀rọ̀ ni mò ń pa ẹ lọ bèrè pé gbogbo summit tó ti ṣe ní London in the last twenty-four years what has it done to your lives in that Yoruba land born bastard ní gbogbo yín criminals so many criminals there tí gómìnà bá ti dé wọ́n máa ma clinch wọ́n máa ma clinch it's about them it's all about them wọ́n máa ma fẹ́ ní peanut wọ́n máa fún ní peanut ọmọ adi kòkó foundation àtòrí yomi amdad gbogbo wọn peanut lọ́mọ máa fún yín that is why the country is not moving forward mo rí gbogbo wọn lánàá tán ya picture pẹ̀lú ṣèyí mákindé born bastard Now let's go further. They are the survivors of an ancient religious minority. Ẹgbọ́n kan tó sọ, àwọn tó ń sọ̀rọ̀ wọn àwọn ni survivor ẹni tó rí bá yọ ló máa délé. Rírìn àjò táwa yìí, ẹni tó rí bá yọ ló máa délé, ẹlòmíì terrorist ló máa pa ká tó débi tá à ń lọ. They are the survivors. They are the survivors of an ancient religious minority which many in the West had never seen or heard before. Ní West, wọ́n dá wàhálà rẹ̀ sí Iraq, wọ́n dá wàhálà rẹ̀ sí Libya, lẹ́ni nísìn wọ́n fi ẹ̀yìn ti Libya sílẹ̀ kẹ́ máa yanjú ara yín. Libya ò ní government in the last ten years. Government kankan sí ní Libya, olúkálukú ló ń ṣèjọba tiẹ̀. Ìyẹn ní Libya, the same thing is happening in Iraq. Even though over millions of people protested in this country I was in this country à ń sọ fún Tony Blair pé má gbé wa lọ pẹ̀lú olórí burúkú George Bush ká lọ jà ní Iraq eventually they invaded Iraq destroyed Iraq today you can see what is happening in Iraq the plight of the Iraq Yazidis Y-A-Z-I-D-I-S Yankee Alpha Zulu Indigo Delta Indigo Sarah wọ́n pè àwọn kan ní Yazidis wọ́n ti báyé wọn jẹ́ ní Iraq wọ́n ti finish wọn pátápátá kò sẹ́ni kankan tó ń sọ̀rọ̀ wọn lágbàáyé just as bí wọ́n ṣe sọ̀rọ̀ Yorùbá people but tó bá nídìí Yorùbá wàá gbé Burna Boy mo rí Puma Puma náà máa fi private jet lọ gbé Davido obo ó kó wá wo football tó bá wo football tán wá tún dá padà àwọn tó ń jayé nìyẹn ìwọ máa pariwo Davido àwọn tó ń jayé nìyẹn you will be irrelevant in Yorùbá land until you die tó o bá ti jẹ́ ká sọ tá à ń jọ sọ yìí ká jọ sọkúnná òfin ìpè Tinubu ló máa wá ṣe andro let's continue quickly their plight the plight rather not their the plight of the Iraq's Yazidis has triggered airdrops and talk of humanitarian intervention by Britain and America. Talk, tó bá jẹ́ pé America àti Britain ò invade Iraq ni why would they need humanitarian intervention kí ló dé tó máa need it they will probably not need it the reason why they are giving them humanitarian intervention is because they have already destroyed that part of the region Iraq has been destroyed so now they have to give them humanitarian you know, intervention when Iraq has what it takes to take care of its people. Libya has what it takes to take care of its people, but what they have done is they destroyed that part of the world and today wọ́n wá fún wọn ní peanut just as we are going through the same thing in Nigeria because Nigeria ten ń pariwo this was destroyed in 1914 after the amalgamation now they are giving you peanut ọmọ tán pè ní peanut tó bá ọmọ tán pè ní peanut mò ń bọ̀ then sọ then fi tán pè ní peanut wẹ̀ wọ́n á pè mo gbọ́dọ̀ ní peanut kan ní bíbà ní sùúrù màá sọ tán pè ní peanut tó bá ọmọ tó wà bẹ́ẹ̀ ni láì pátíkà wèrè ní gbogbo yín orí yín ti gbálẹ̀ ọmọ tán pè ní peanut ní sùúrù mọ tó ń pè ní peanut tó bá mọ tó ń pè ní peanut jẹ́ nsọ tó ń pè ní peanut fún ẹ n ń pè ní peanut ẹ̀pà ẹ̀pà sórí tó fún wa they take a lot from us and they give you like that like that like that like that like that eléyìí tún ní ó tún ní almond ó ní oríṣiríṣi so that means you know this one is even more nutrition than the bastard country you call Nigeria ẹ̀pà tí mò ń jẹ yìí ó wà more nutrition ju Nigeria tí wọ́n ń gbé lọ léèlé léèlé sórí this is what they are giving you peanut so wọ́n ń gba ńlá lọ́wọ́ wa wọ́n wá fún wa ní kékèké hey DFID gave us two hundred and forty million in two thousand and six hey hallelujah hallelujah God bless them God bless America God, this is what they are giving you bomb bastard ẹ̀yin let's continue three minutes past this is Koiki Media Live àwọn yazidis tí wọ́n ti báyé wọn jẹ́ wọ́n wá ń sọ pé wọ́n fún wọn ní intervention and although the US Special Forces àwọn Amẹ́ríkà tó jẹ́ gbòógì-gbòógì àwọn èèyàn tó jẹ́ gbòógì-gbòógì tó jẹ́ special train America àwọn soldiers wọn and now reckon the number still trapped on Mount Sinjar are fewer than the previously thought the stories of those who have escaped horrific some people would die more quickly in Nigeria because of the terrorism People like those in Benue State, in Plateau State, even in the northern part. Have you seen the latest report? Tí Pompo sọ, ẹ ní lọ sórí Koiki Media gbàtẹ́gbẹ́ fracas lè wá. Ẹ lọ ka the latest report. More Christians have been killed in Nigeria but àwọn bàbá Adébóyè wọ́n dákẹ́ wọ̀ sọ̀rọ̀. Àwọn gbogbo wọn, àwọn àwọn ọdẹ farasi. àwọn ìyá àdúrà, all of them they keep quiet. None of them continue to talk and more Christians are being killed. Ẹ wá wá sórí social media, ẹ wá ń gbàdúrà lójoojúmọ́, you are all crazy ẹ̀ ń gbàdúrà when Christians have been massacred in Nigeria ẹ ẹ jáde ẹ̀yin pásítọ̀ kẹ́ sọ̀rọ̀ ẹ dákẹ́ tó ń pamọ́ ọjọ́ yín èmi tí wọ́n ń sọ̀rọ̀ ẹ ń point finger ẹ jẹ mo yóò yà wá pa ṣé gèsè ẹ̀yin Christian lára tẹ́lẹ̀ ìfẹ́ gbọ́n náà ni ẹ lọ ka the latest report mo ti post already tó o báyìí ti mọ lọ sí ibi tí mo ti post lórí social media kó lọ ka the latest report how many Christians have been massacred in that bastard country you are calling Nigeria ẹ jẹ mo yóò yà. Let's continue quickly. Now, Nofa Baraka walked for 15 miles carrying Ayana, a two-month-old a two-month-old son, in a searing heat. She explained to me that when her own breast milk ìyẹn ọyàn tó wà nígbà ìyá ìyá yẹn ó gbé ọmọ kókó ìwọ máa multiply fifteen miles mo ní láti sọ fún ẹ kí ni miles máa monitor ẹ ṣe látọjú ẹlẹgbàdé bíbá ẹni tí à ń sọ ìwọ́n ló rin fifteen miles fifteen miles ló fi rìn pẹ̀lú ọmọ kókó omi ọyàn ti gbẹ nítorí ṣèbí yóò tí wọn bá jẹun lọ́yàn máa yọ mílìkì ọyàn ò lè yọ mílìkì nígbà tó jẹun wọ́n ló rìn fún fifteen miles is that not the same thing happening in Kaduna is that not the same thing happening in Nigeria today why people are being massacred and taken away from their villages and towns, you are all there not saying anything ẹ̀yin Christian Association of Nigeria ẹ dákẹ́ nítorí pé ẹ̀ ń wo Tinubu pé ẹ fẹ́ offend ẹ ẹ fẹ́ offend Buhari Buhari has now completed his tenure it's going now but the next one will be worse because kò sówó ní Nàìjíríà ẹ máa jẹra yín lẹ́sẹ̀ ni let's continue now màá pa ìgbà màá kàrin gé ìpadà Norfa Baraka ìyẹn ìyára arábìnrin ọmọ tí ó gbé kókó ọ̀nù rìn fún fifteen miles she walked for fifteen miles carrying ayama ìyẹn ọmọ kókó ó gbé sáyà ọmú yẹn kò sóúnjẹ mọ́ nínú ẹ̀ a two month old baby ọmọ tó ṣẹ̀ bí tí ò tí pé oṣù mẹ́ta ó wá explain to me that when her own breast milk run out nígbà tí ọgbọ́n ọyàn tí kò mú ọyàn tí kò gbómi jáde tí kò gbé mílìkì jáde she she kept him alive having in the mountain goat sucker in instead ó ní ẹran ègúnfe ní ọmọ yẹn kábíyèsí lédùnmá ilé ayé ọlọ́run máa tóbi lọ́ba ṣáà ayé ìkọ́tẹ̀ parẹ́ lẹ́ẹ̀kan sẹ̀ kọ́gùn kátàkátẹ̀ kọ́tẹ́yẹ tẹ̀ parẹ́ ọmọ kókó ní Iraq tí ó ní owó lọ́wọ́ wọ́n wá ń fún ní ẹran ègúnfe ègúnfe ló wá ń fi mílíkì ègúnfe òun ló ń fi fún ọmọ yẹn lọ́yàn mu ìyẹn ní Iraq irú ẹ̀kọ́ ló ń ṣẹlẹ̀ nàìjíríà ẹ máa tanra yín ẹ máa tanra yín bí ìyálóde one thing is tó bá ti kàn ẹ́ wà á mọ̀ pé nàìjíríà ó ti dé nìyẹn ẹ já ka díẹ̀ sí i ó náà ń fún ní mílíkì ègúnfe I found her towards the end of her journey ẹni tó ìyẹn journalist orí crossing the bridge from Syria into Iraq over the river Abor thousands like her escape. Thousands like her escape. Is that not the reason why people are running out of Nigeria? They're saying Japa because Nigeria cannot provide what is meant to be provided for you on a daily basis. By walking down the north face of Sinjar into Syria, escorted by the Kurdish fighter, the Syria-Iraq front line is now such a blur line on the map that if they keep walking, they can cross back into the Iraq further north. I saw two mothers bury their children. How many people have buried their own children in the in Plateau State? The whole of last week in Plateau State, ẹ eh, ẹ tó àfẹnitó human sympathy, ẹ eh, ẹ sunkún fábíàmọ́. In Plateau State ní last week, ẹ eh, ẹ sunkún But the bastard Yoruba people, the Hausa people, the Igbo people, you still want to remain in Nigeria where you remain massacred. They'll continue to kill you. Ẹ má pariwo Let's continue quickly. Ẹ má bínú because he keeps going in and out. I saw two mothers bury their own children. Nofa told me, I was not able to produce my own milk because there was no food and water. Kò sóúnjẹ kò sómi. Tóúnjẹ bá wà, nìyẹn máa ní Is that not the same thing happening in Nigeria? Inja atiri rí àwọn èèyàn àgbàlagbà tó because they cannot eat three square meal. The cap in the same school was Ido Sulaiman, who told me that jihadists, if you don't know the word jihadists, that is exactly what is happening in Nigeria. Jihadists is moving back to back, back to back, because they have the support of the northern cabal which we know they are not kaba. We know it's Sultan of Sokoto. We know they are some of the governors as well. Maybe not all of them, but we know that their agenda is to translate Nigeria into an Islamic country. Ah, they nígbà fún yín. They want to turn Nigeria to an Islamic country. That is why they have given you a Muslim Muslim ticket, which is Tinubu and Shetima. Ẹ jẹ́ mo yóò yà ká tó débi tá à ń lọ. Before the Yoruba country come, you will all cry ẹni tá à ń sọ fún tó ní pé ká dákẹ́ ó ní Koiki shut up I am here I am six thousand kilometres away kí kọ́tọ́ bá jí mi gbé nílùú yìí the MI5 will be responsible for that tí bá go missing nílùú yìí the MI5 will be responsible for that but that is not going to happen because in tó bá mú Fúlàní wọnú ìlú yìí tó wá jí mi gbé then UK is no longer safe as well you will remain in danger if you refuse to let us go out of Nigeria now. wọ́n gbé muslim muslim ticket wá Don't you know it's part of the agenda that we have been talking about? Let's continue quickly. 10 minutes past 10. As we continue, I'm reading this article that just came out about the jihadists. If you don't know who jihadists are, I pity your life. You better go and find out who are jihadists. Àwọn olóń pè bẹ́ẹ̀ Koiki àwọn olóń pè jihadists. Jihadists no máa mú ọ̀bẹ. I don't want to be using that because of the kind of the social media. Wàá more. ọ̀bẹ, wàá dẹ̀ gé wàá dẹ̀ yọ wàá dẹ̀ sọwọ́ lẹ́yìn wàá dẹ̀ gbórí yẹn síbẹ̀ you've seen all this picture before it's not something new that is the people that come àwọn yẹn àwọn yẹn burú ju boko haram lọ tó bá ní àwọn jihadis àwọn yẹn they are fanatics gbogbo tó bá jẹ́ cultural kini yín wọ́n máa destroy it from back to back wọ́n máa make sure pé gbogbo tẹ́ ń pè ní heritage site yín wọ́n á burn it down that is what they are doing in Syria that is what they are doing as well in Iraq continue to say we are stupid people pé mo ní mental problem ó bẹ́tà kí ní mental problem ọ oh, ẹ má bínú mo tẹ̀ charge phone ẹ eh, laptop látẹ̀ kan. nígbà tí mo sí nàìjíríà fún mi signal tó ó ti lọ. mo kí gbogbo alẹ́ nǹkan sí èmi àbúrò yín náà ni Koiki Media wọ́n ní fẹ́ lómi ìṣe ni ṣe náà ìfẹ́ gbọ́n náà ni èmi ò kíní kan mi pẹ̀lú àṣírí ńlá àṣírí kékeré èmi ń gbé yín lọ from the international side of things what is happening around the world lèmi máa fi ń gbé yín sétí pé má ní ìtàn sọ kò kàn ẹ́ sórí ìwọ tó jẹ́ pásítọ̀ wàá gé orí ẹ ṣèbí wọ́n pa ṣèbí wọ́n ti pọba rí ṣèbí àwọn terrorists ti pọba rí so ìtàn sọ is not new jihadist yàtọ̀ sí Boko Haram o Jihadis is not Boko Haram o àwọn yẹn wà very very fanatic they are bastard táwọn yẹn bá mú ẹ wọ́n máa dín pẹ̀lú ẹ pé òun ṣe òun ṣe christian òun ṣe ìṣẹ̀ṣe ṣẹlẹ́yìn tẹ́ ń bára yín jà àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí ẹ jẹ́ fìyẹn sílẹ̀ ká dín pẹ̀lú àwọn jihadis jihadist máa le ju ìjà tẹ̀ ń jà ìjà burúkú tí gbogbo yín bára ń jà lórí social media sórí ìwọ tó wà lamẹ́ríkà tó ní kò kún ẹ́ ìjọ tó bá lọ́lé wàá kò lọ ṣe àgbákò jihadist ni kọ́lọ́n bá fọ̀run kẹ́ brother wa uncle wa tọ́pa ní last year ṣèbí amẹ́ríkà ló ti kúrò ní maryland ó ní business nílẹ̀ yorùbá ìjọ tó dé nàìjíríà ni wọ́n máa pa àbẹ́ ti gbàgbé mo tẹ̀ rántí orúkọ wọn mọ́ nísìn ṣe gbàgbé family yẹn wọ́n gbé òkú yẹn padà lọ sí amẹ́ríkà oh, so ẹ máa búra yín ẹ let's talk about the jihadists Nigeria has now got a lot of jihadists operating between Yoruba land and the north àwọn yẹn burú ju Boko Haram lọ ọ̀rọ̀ jihadist ni wọ́n sọ yo tó penetrate ìtàn délẹ̀ ṣẹ́rí gbogbo ibi tá a ṣe ń pè ní ìṣẹ̀ṣe wa wàá finá sí àti palace o àti kò palace because they are very extreme Muslim extreme Muslim ni wọ́n àwọn yàtọ̀ sí gbogbo Boko Haram tẹ́ ń rí yẹn o I am not joking now I am telling you, jihadists are not the kind of Boko Haram. They are, they, they are young boys, they are old men, they have a different intoxication. Intoxication tó wà lára jihadists ó le ti Boko Haram lọ. Ẹ máa sọ pé irọ́ ni mò ń pa. Ṣèbí ìwọ ní làákàyè nítorí pé o gbọ́ràn. You think you are safe. O fi pé jihadists ò sí ní Lagos state. Oh! Jihadists ń bẹ káàkiri. Àwọn yẹn they are what they call the sleeper cell wọ́n ti wà nínú Lagos wọ́n ń sùn wọ́n ń jí wọ́n ń tajà fún yín báyìí wọ́n mọ gbogbo movement yín ìjọ tó bá bẹ̀rẹ̀ wàhálà ó lè má bẹ̀rẹ̀ two years time ó lè má bẹ̀rẹ̀ three years time bọ̀ sórí bó ṣe ń bó ṣe ń nà pọ̀n tó ṣe ń dóbò yẹn ẹ má bínú fọ́rọ̀ tí mo sọ yìí wọ́n ń bímọ rẹpẹtẹ àwọn ọmọ tó ń bí ideology wọn ni wọ́n ń mú lọ wọ́n dẹ̀ ti ń convert àwọn olórí burúkú yorùbá kọ̀ọ̀kan náà àti láwọn yorùbá tó ń wọ ṣòkòtò lẹ́bẹ́lẹ́bẹ́ they are jihadists jihadists ọjọ́ ọ̀la ilẹ̀ yorùbá lẹ́rìn yẹn wọ́n máa pa ṣé gèsì gbogbo wa tá a bá deal pẹ̀lú situation yẹn nísìn let's continue forty minutes past ten a.m. this is Koiki Media Live I saw two mothers òun rí àwọn ọmọ àwọn ìyá méjì tó tó bẹ́ẹ̀rì ọmọ wọn have we not seen that in Nigeria have we not been seeing that in the last eight years of this bastard Fulani government that Osibanjo tó ń pè rẹ̀ ní Osibanjo tẹ́ gbọ́dọ̀ bá pè rẹ̀ ní pastor olórí burúkú ni bàbá yẹn kò jẹ́ kó máa lo the word pastor nínú orúkọ tiẹ̀ because I have told him two years ago to resign from this Fulani caliphate ó refuse láti resign ó ti kó bàbá wèrè torí pé ìwọ Ọ̀ṣínbàjò yẹn Ọ̀ṣínbàjò Ọ̀ṣínbàjò ni mo bá sọ̀rọ̀ nísì sórí ìwọ ó yẹ kó ti resign ó oh, ní integrity kan látòkè délẹ̀ you are a born bastard Yorùbá man ìwọ Ọ̀ṣínbàjò ni mo bá sọ̀rọ̀ kó ìkìlẹ̀ mi jẹ́ ní tó bá fẹ́ bá mi fà jẹ́ kájọ máa fà ní London ẹ̀ ní kúure gbogbo yín pátápátá ògún ògún la máa fi pa yín ògún lákàyé mo sọ fún yín pé tọ́ fi dídẹ̀ mi nìkan ni àti wọlé pa púpọ̀ nù yín ní ọ̀kan máa pè mí mo máa tó ń pè mí àpò wọn padà let's continue I saw two mothers bury their children ìyẹn ìyá yìí sọ fún rìpọ́tà yẹn I was not able to produce my own meal because there was no food or water ìjẹ́rọ̀ oúnjẹ jẹ́ mo kàn ń ṣe àpèjúwe epo tó sórí tó ń lọ nísìnyí Iraq òun náà lọ nílẹ̀ Yorùbá ǹjẹ́ ẹ̀rọ ń jẹjẹ mọ́ in tó ti mú fámà nílẹ̀ Yorùbá ẹni tó ń ṣe fámà tó ń ṣe fámà nǹkan àgbẹ̀ tó wá di pé lọ sínú ọjà lọ́ra gàrí àti wà ní problem that is the whole reason why they don't want us to break Nigeria let's continue I saw two mothers ẹ má keep going back to that I saw two mothers bury their children Nofa told me, I was not able to produce my own milk because there was no food or water. We came here because the terrorists. la ilaha illallah. Hey, àwọn ará Yorùbá àwọn ọmọ Yorùbá ọmọ nǹkan pè ní jihadist jihadist jihadist lẹ́fí ìṣeré là ń ṣe Yorùbá nation là ń ṣe mẹ́kẹ́mẹ́kẹ́ báyìí jihadist jihadist ọmọ tó ń pè ní APC kò mọ́ tó ń pè ní PDP kò mọ́ tó ń pè ní AAC ẹni torí bá yọ nìyí. Jihadis, they are the most wicked part àwọn tó dẹ̀ jẹ́ jihadists àwọn ni wọ́n pè ní part of ISIS ISIS dẹ̀ ti wà nínú Nàìjíríà ẹgbọ́n kan tí yàrá sọ we came here a wá síbí báyìí we came here because terrorists is that not the reason why Lee Shuaibu is not being released Lee Shuaibu refused to convert her Christianity back to Islam ó ti bímọ méjì fún wọn nísìn kọ́nà bá wà pẹ̀lú ẹni ibi tó wà we came here because we came here because nítorí pé we came here because the terrorists àwọn tá à ń sọ yìí àwọn èèyàn burúkú yìí àwọn ológun oògùn olóró burúkú yìí tá à ń sọ yìí tí gbogbo àgbáyé ń sá fún America ń sá fún wọn America left Afghanistan after twenty years these are the jihadists jihadists ló mẹ́ni Afghanistan we came here because the terrorists the terrorists ẹ má i'm i'm losing that plot the terrorist said either either farabalẹ̀ gbọ́ kíní tí wọ́n sọ either is spelled e-i-t-h-e-r àwa máa sọ pé echo indigo tango alpha echo romeo either tó bá sọ pé either to by bá join islam Emi ẹ either you convert to islam or we slaughter you kábíyèsí lẹ́dùnmáà rẹ̀ ìyẹn lè fi ṣeré tó o bá convert sí Islam the jihadists take your ọmọ agé orí ẹ that is what is happening in Nigeria today but the world you are waiting for ìtumọ̀ kàmí ẹ̀ títún you are waiting for the world or let me quickly push a little bit more either you convert to Islam or we slaughter you we slaughter you ṣọmọ bí muslim muslim muslim ṣe máa ń pẹran bẹ́ẹ̀ làwọn tá à ń sọ ṣe máa ń pẹran àti láwọn yorùbá tó ti ń di jihadist wọ́n ti wà láàrin wa because àwọn jihadist tó dé wọ́n ti bára wọn sùn ẹ̀jẹ̀ ti genetic everybody ti ń join ara wọn àtẹ̀ wa mọ who are the real yorùbá ìyẹn ló ṣe ń bá àwọn oníṣẹ̀ṣe jà ṣẹlẹ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ jẹ́ lọ dira dáadáa ni mo sọ fún yín àwọn olórí burúkú mùsùlùmí ọmọ yorùbá wá pa ṣéǹgè sí yín lára ṣẹlẹ àwọn nǹkan tí bàbá wa babaláwa ní ẹ jẹ́ lọ tọ́jú ẹ̀ dáadáa mùsùlùmí tó bá fẹ́ ṣe wèrè kẹ́ẹ̀nà ní nǹkan pa lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó máa kó bá wa jihadist burúkú ni wọn breeding ground wọ́n pọ̀ ní gbogbo ìlọrin yẹn ìlọrin wọ́n pọ̀ ní gbogbo ọ̀nà ọ̀fà yẹn àwọn mùsùlùmí àwọn ṣéèkì yẹn mọ̀ ní láti dárúkọ any one of them gbogbo wọn lọ́mọ̀ wọn àwọn ṣéèkì ńláńlá tẹ̀ ń sọ yẹn gbogbo wọn lọ́mọ̀ pé a ti kọ́ ìran mẹ́rò nílẹ̀ yorùbá they are called jihadis àwọn ọlọ́mọ àwọn ṣòkòtò ṣofẹ́ṣofẹ́ ṣofẹ́ṣofẹ́ kémi tó kúrò lẹ́kọ̀ọ́ ní nineteen ninety eight kí tó kúrò lẹ́kọ̀ọ́ wọ́n máa ń wá sí phase two wọ́n máa ń rìnrìn àjò bí ìgbóná ni wọ́n máa ń lọ from by to buy from buy. wọ́n wíkẹ́ẹ̀dì ju kí ló dálẹ̀ lọ àṣẹ nígbà yẹn àtẹ̀wọ̀n pé jihadis ni wọ́n ọlọ́run ló ń yọrú àwọn àbá ẹ̀ àbá ti kó sí wọn lọ́wọ́ wọ́n bá ti rolú ẹ̀ lọ bí ọ̀nà nọ́ọ̀tì lólú ẹ̀ bá máa gbé nísìn wọn náà ń ka Quran Quran òṣìwò lẹ́ bọ́n bàṣà ní gbogbo yín. Let's continue. Now, camp in the same school was Ido Sulaiman who told me jihadists huh, jihadists shot dead his wife wọ́n yìnbọn fún ní orí wọ́n yìnbọn fún lọ àwọn jihadist wà láàárín ìwà ọmọ yorùbá ìyẹn ló ṣe ń bẹ̀yìn oníṣẹ̀ṣẹjà àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ dira dáadáa nítorí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí four years ten years from now ẹ wá wo fídíò yìí pé ìtí kò kí sọ òtítọ́ ló ń sọ àti kẹran mẹ́rò muslim islam is a peaceful religion but àti kẹran mẹ́rò when we talk about the jihadists they are part of us already and if we do not get a country where we can curtail them a gbọ́dọ̀ curtail wọn ni because they are still breeding intoverted breed is a dangerous thing not to Yoruba people that is how we are saying to the G7 you are looking for economic security oh economic security cannot work in Nigeria because we already have jihadists Iba Gani Adams told us Sunday Igboho told us Baba Akintoye told us the, the late Dr. Malafia told us uh, eh, Mr. Olakunle the former Navy uh, eh, uh, eh, commodore told us only every Friday they open up the barracks and every dick and Harry just come and pray inside oh you don't know oh <laughs> arákùnrin ni they shot i'm gonna end the program because i need to join the star radio in just about almost half an hour from now the camp in the same school was also Ido Sulaiman ìyẹn wá ń sọ pé àwọn jihadis ló gbé ìbọn wọn yin wọn yin ìyàwó òun lórí báyìí fọ ẹ lọ ti yìnbọn fún that is how wicked they are i'm gonna read it quickly and two sons wọ́n pa ìyàwó ẹ̀ wọ́n pa ọmọ méjì Is that not what is happening in Nigeria today? We are seeing the death of so many innocent Nigerians because the Fulanis have an hidden agenda. Look, that agenda might not come up even in the next five years. It might not come up in the next eight years. They might wait again until Tinubu completes his eight years and then they'll activate. Because Tinubu Tiba ba àárín ó ti ba àárín whether we like it or not Tinubu has stopped a little bit of the breeding. Tinubu will try, but they will deal with Tinubu in terms of terrorism. Terrorism will go up while Tinubu is the president. It doesn't matter whether he brings a Yoruba man that is the best, that is the best as a chief of army staff. Because what he was in Nigeria, Buhari opened the door and allowed the influx of jihadists into Nigeria. And you are expecting Nigeria to be prosperous you must be born bastard orí ò you don't even understand what we are saying that jihadists are the most wicked you keep talking about the Biafra you keep talking about the Igbo people the Igbo people you are complaining about you are not complaining about the jihadists kò ní dá gbogbo yín ni mo sọ sẹ́ ẹ̀ ń complain nípa àwọn Igbo when the jihadists are already living with us they will kill and kill as many of you I will be here to remind you of today which is the 22nd day of May 2023 while this video will be forever you will now understand who they are calling jihadists jihadists don't play with anybody Check àwọn ọmọ Igbo are they jihadists we can still deal with the Igbo people we can deal with them when we have our country let everybody go their separate ways but everybody wants to live together but inside that same system we have jihadists operating and they are operating because you don't know them jihadists is selling guguru they are selling pancake they are even selling moi moi some Hausa people are selling moi moi continue to eat their food jihadists lefi sere Oh my God. Let's finish this uh, article. They killed the wife. Not just killed, they shot him. The same jihadist is Buhari that wanted to assassinate Nnamdi Kanu. Oh, you don't know that that's the same reason. Oko the military ni Buhari is part of the jihadists. He's just using the military as a camouflage. They wanted to assassinate Igbowo, but Igbowo survived it. But two people did not survive it in Igbowo's house. They were murdered, cold-blooded. That is jihadists in uniform. But you are more concerned about yeah, the Biafra, the Igbo people. Koiki, let's not have anything to do with Amanepa. I don't trust Amanepa. Bomb bastard Yoruba people. So you trust jihadists more than the Biafra. Anyone Anyway, Nibogwajawa, continue to say, I am sick. I know I am sick. I can be treated here in London for free. The wife was shot dead and two sons. As the family fled, he was clinging to Azara his only child to escape. We don't want Iraq, oh, Iraq doesn't want us. Oh, imagine Iraq citizen is saying that Iraq does not want them anymore. That is what Nigeria is doing. While we are running out of Nigeria, the jihadists are coming in. Jihadu, jihadists doesn't need to live in air condition. They live in the forest, they live in the mountain. The jihadists do not care the temperature within the surrounding. They know when to sleep under. That's why when they are walking, they walk towards the night time. When the kidnapper picks you up, they will walk for more than five hours. But during the day, they are sleeping under the shed because we have a lot of terrain, a lot of forest in Nigeria. So it's proving difficult for the bastard government to buy thermal energy equipment and monitor them from the from the top there kill them right there but Buhari say no no no no no no no no no no Tolulope come here Tolulope Rotile come here stupid Yoruba girl who asked you to be killing all these people Tolulope was eventually killed in Nigeria by the jihadists oh you don't know oh you don't know oh, stupid people so you you mean if I come out point you are born bastard so you don't know that it was the jihadists that killed Tolulope Rotile oh you don't know the importance of Tolulope Rotile that he she was actually killing those beast just beast but some of you ẹ mọ̀ pé the reason why the jihadist killed Tolulopa Rotile was because Tolulopa Rotile was doing what they were asking her not to do so eventually they killed Tolulopa Rotile she was only twenty-four years old we've never seen the best in Nigeria when it comes to the Air Force Tolulopa Rotile was killed and olórí burúkú Nigerians all over the world are still supporting the same government bomb bastard every single one of you ẹ ní kúre let's continue. Now, we don't want Iraq. Imagine Iraq citizens are saying that we don't want Iraq anymore because Iraq is now controlled by jihadis around this. They're not controlling every part, but the little that they are controlling, they are building their force. They are building their force. And before you know, they will penetrate more and they will become more powerful. That's what happened. They start small and before you know, they become very big. Eh? I say I want to drink Milo. Eh? I don't even forget, say, say 100 million. See the kind of way we get now. Oh my God. I was, we don't want Iraq anymore. Iraq doesn't want us. Just as we are saying that Nigeria doesn't want us. Because if Nigeria wants us, some of us will have returned back to Nigeria. If I'm doing all this in Nigeria now, do you think that the DSS, because there's no human right. So that is the part of the jihadists. That is part of it. Where, where is that, um, Dadiati? The bastard governor of Kaduna State, El Rufai, has kidnapped uh, Daddy Yati for the last three years. Nobody knows where Daddy Yati is. Those are part of your jihadists. So some of them are politicians, but they are jihadists. Some of them are your governors. They are all jihadists. Children and Christian, ẹ wá síbí bá àlẹ eh, eh, ẹ̀mí dé hallelujah hallelujah you should be all talking about the jihadists the jihadists the jihadists that is killing us so that the international community can try and do whatever they can do if that they eh, have the intention to do it because they don't see you international community don't see us as people they see us i'm sorry go and look at the video i'm gonna play that video now where they are selling they, they are selling our organ So now we can understand why Ikekere Madu was kidnapped here, not kidnapped, was, was, was, was guilty here. Because it was part of the plot láti máa ta organ. So many people got missing. Ah, ẹmọ ẹ ti miss Ombolowa. Wọ́n ti yọ organ ẹ̀ dànù ẹ̀yin wèrè. Wọ́n ti yọ organ wọ́n ti gbé sínú fridge. Organ ti lọ sí America, ó ti lọ sí UK, ó ti lọ sí àgbáyé táwọn tó máa ra ti rà. You saw the video, ẹ rí. Ẹ eh, because you no go on Koiki Media now you are looking for fracas you are looking for you know uh, eh, ashiri when you should sit down on twitter that is why i give gbosa gbosa gbosa for biafra biafra i give una gbosa gbosa but on twitter kábíyèsí lórí lórí twiti uh, eh, pumping yẹn i saw more than fifty not to exaggerate biafra attacking them back but we are here all we do is you know níbo lọ́ọ́ ti ń sọ we sit down we sit down àtẹ̀mọ́rò pé inú inú whatsapp you think the whatsapp group is as powerful as twitter some of you should leave your whatsapp group and go and join twitter and put your anger inside the twitter rather you are there in the whatsapp group in the whatsapp group when nothing is happening you know whatsapp group is just enclosure it does not make any impact it does not make any well i mean i don't know i mean a little bit of impact but the twitter is a constant revolution Twitter, and we are, we are grateful to somebody like Elon Musk because Elon Musk has been much better than the former guy that owns Twitter. But a lot of Yoruba people now do not even, how many people have Twitter account now? You will realize that probably maybe 10 of us. And the one that have, they don't even go and tweet. Biafra again, respect to you for keeping the Twitter running. There is no week that Biafra is not trending. If Simon Ekpa is not trending, but we don't want uh, Babakitoye to trend, I don't need to be trending but at least let's train the Yoruba nation. Yes, we are nationalists. There's nothing wrong to be saying that we are Yoruba come first. There's nothing wrong in that. We should be there on Twitter. Ó yẹ ká máa tweet back to back. Tó bá ti ń the way you are carrying your Bible and your Quran and your Ìṣẹ̀ṣe, your Twitter should be the number two. But a lot of you, you are not doing that. You are waiting for miracle. Continue to wait for miracle. Jesus is coming very soon, okay? Jesus is coming very soon and Muhammad is coming very soon. Bomb bastard, every one of you. I was told the father of a girl called Nasama had been beheaded. Huh. Oh my God. Hey. Our people don't know the people where they call jihadists. Jihadists, they know dey play. Jihadist people, they be, you, you, they, they be different from Boko Haram. Jihadists, go and find out who are the jihadists. You will know. Àwọn máa ń gé orí ni, wọ́n máa ń yọ orí ni. Sori orí tí wọ́n tó ń wọ́n máa yọ orí yẹn. They are so evil, they don't even think about the life in that body. Let's go back. I was told by a father of a girl called Nasama had been beheaded and her mother was killed. This is happening in Iraq. Okay? Iraq. Jihadists who have declared an Islamic state. Huh. Jihadists, they have declared Islamic state. They have declared Islamic state regard the Yahidis as devil worshippers. So you as a Christian, jihadists think that you are a devil worshipper. Ẹ̀yin Muslimi, jihadists believe that you are a devil worshipper. Ṣé tẹ̀lé yín say, oh, devil worshipper times three nìyí? According to jihadists, not me o, èmi kọ́ mo sọ Because the jihadists do not want any other thing than you must be a Muslim. And we already have jihadists in Yoruba people. Allah Akbar. Allah Akbar. They are jihadists. Run, oh! When they say Allah Akbar, I am not saying that Islam is not a peaceful religion, but the jihadists among us, how do we deal with them? Because we are already operating a country called Nigeria that is already encouraging that. Tabagba Yoruba country, any jihadists, we will tag them. If they move from their house, we will blow them out. There's technology the moment they move away from their door there are some criminals in this country who, be one die by six o'clock they are back in the house because the technology say they have to be back in the house if they are not back in the house police will pick them up from wherever they are they are called tag they tag them there are so many people moving around though when you go central london all these young young boy where did they go like that hey big boy hey eh, bro chokun okun man how you doing bro you all right, man some of them they get tagged. Oh. That is because UK does not want criminal roaming around at six o'clock because they know that if you are going around at six o'clock, you are likely to go and commit a crime. How do you sort that out in the Olori Buruku country, Nigeria, when you don't have 24 hours electricity? How do we tag people that are criminals, that are pedophiles? How do you do that? You will all cry. Continue to say, I am mad. I am mad, but you will remember me forever. Jihadis you are joking pẹ̀lú jihadists ẹ̀ ń fi jihadists ṣeré they don't care who you are they don't care whether you are a member of APC I am talking to everybody o ẹ̀yin ẹmọ APC ẹ súnmọ́ bíbá yìí o Jihadis ti wà láàrin wa sórí ibi tó ti ń jẹun sórí ibi tó ti ń jẹ tó ti máa ń mu kókó kókó yẹn wà á gbọ́ bò á kọ̀ blow ni Jihadis are the most bastard they don't care whether you are apc they don't care whether you are pdp or you are following sowore they don't care whether you are yoruba nation Jihadis must be stopped And the only way we can stop them is to take control back and defend the land that belongs to us. If you say you don't want that, no problem. I am 6,000 kilometers away. Before jihadists will come into this door, they must have stopped them because MI5 are working 24 7. They don't want any jihadists. There are some of them that have that kind of ideology. One monitor on after the 2006 uh, bomb in London, they improved more security gadgets the improvement area four hundred and sixty million Olori Buruku Buhari took a loan for CCTV in Abuja up to the tune of four sixty million no CCTV in Abuja as we speak today continue to be abusing us continue I wish you the best in Nigeria but we will continue to educate and enlighten our people on the main reason lára reason that ẹ fẹ́ lọ is because our life is at threat Our life as indigenous people is a threat and the world is keeping quiet. But the world is protecting the Ukrainians so that their life can be meaningful. Are we not human beings? Ṣé àwọn kì í ṣe èèyàn? Ṣé ẹranko làwa? Are we not human beings? Why is our life not important to all these Oyinbo people? Because it is about us, it's not about them. It is about us, it's not about them. Continue good morning once again to those of you that have joined us. So let me read this quickly and then I'm going to play a video of how they are selling organ. Organ. Jihadis who have declared an Islamic state regard the Yahidis, regard them as devil worshippers. The same way they are telling you, sori wọ́tọ́ eh, ẹ̀mí dé me bí wọ́n ti ń ṣe ẹ̀mí dé yẹn ọlọ́mọ ẹ̀kọ́ wa blow bell. Àwọn Yorùbá kan náà ti they are they are already jihadi so keep an eye ẹ má fún gbogbo ojú sùn ní nàìjíríà mọ́ close one eyes ẹni tó bá dẹ̀ lójú méjèèjì ẹ máa lójú inú ojú inú lẹ máa fi wo títa arákùnrin tó ń lọ yìí kí mo ló ń lọ ó ń sa pangolo káàkiri pangolo kọ́ ló ń sa ó ń mọ́nítọ̀ tó ń lọ they might not activate now you understand but in the long run in the long run they will activate the àwọn tó máa activate they are training them right now àwọn tó máa activate wọ́n train wọn lọ́wọ́lọ́wọ́ sometimes they go for training up to two years by the time they come back they are full blown jihadists. Jihadis who have declared an Islamic state regard the Yahidis as devil worshippers as devil worshippers and have shown them even less mercy have shown them even less mercy These ones don't have any mercy at all. Than Christian who fled earlier. Sulaiman Murad was trapped on Sinjar for 12 days. Told me he had seen 33 unburied bodies. 33 unburied bodies. This is happening in Iraq. Oh. On the mountain, he and his family survived by fighting for place on an Iraq military helicopter. one of just three to fly rescue mission after one that was top heavy with refugee also crashed on Tuesday. Mashiu. Bulldozer are leveling field to build four new refugee camps for thousands of Yahidis still expected to migrate further north. The United Nations that we are telling that Nigeria is not the same as it used to be, they are not listening. The United Nations reckons 1.2 million Iraqis have been displaced. 1.2 million of Iraqis have been displaced from their homes since January, but it is the fate of one of the Iraq least minority. They are minority. We are not even minority. We are majority in Nigeria, but the way they are treating us, I'm sure some of you know, is more than a minority. Our lives value nothing in so-called Nigeria. there's another breaking news breaking news another Yoruba actor Adewale Adeyemo is dead may so rest in peace bashimama lọ náà nìyẹn breaking news twelve minutes ago on Koiki Media the veteran Yoruba actor reportedly died on Monday today after a brief illness according to an announcement made by fellow actor Kunle Afolabi Koiki Media bringing the word and that is the Yoruba man we told you this word is not for every one of us we will all die so that is in there mo kí gbogbo alẹ́ kan sí So a Yoruba actor has died, and we pray for the family, and we pray for those that are his family and friends and network. A Yoruba man is done. Only God knows maybe he was even talking about Yoruba nation. Uh, I want to play that video. Again, Pompey. This is the headline there. 90% of Christians are murdered for their faith worldwide were killed in Nigeria. 90%. ní gbogbo àgbáyé inú nàìjíríà ló ti pa christian tó pọ̀ jù in the whole world nàìjíríà ló pa christian tó pọ̀ jù that one was released by pompey i'm sure you know him he's one of the american blah blah blah so that's him there mike pompey go and read the article it is time for biden administration to take things seriously we hope he's going to do that so let me quickly and yesterday uh, on saturday the wales people were marching for independence we must prepare to go out again when that notice is given to us by those that are leading the Yoruba struggle, not Dupe Onitiri. Dupe Onitiri is just playing. She's just messing around. She can't mess around. She's just messing around. She doesn't have anything. She was, I was listening to her. She said, oh, ah, I want to go on this camera. Oh, she dárúkọ àwọn tó ń pè ní scammer. Koiki ń pè this camera? Bomb bastard woman. Dárúkọ tèmi náà pé Koiki ń pè ní scammer. Àwọn tó ń pè ní scammer, ó máa dì pẹ̀lú wọn. Sọ́bítọ̀ wà kára dì pẹ̀lú ìyá ẹ̀. Sọ́bítọ̀ wà Dupe Onitiri kára dì pẹ̀lú ìyá ẹ̀ kò ní da fún ẹ sọ́bìtọ̀ wà London lèmi wà àwọn tó ń gbèjẹ ní kájọ pàdé ní Trafalgar Square anytime any day kò ń ṣe pé mò ń dẹnu ẹ sọ fún mi pé ká pàdé ní Trafalgar Square kò ní da fún gbogbo yín kó ìkìlẹ̀ mi jẹ́ dúpọ̀ onítìrì sábìtì wà wà tí wọ́n tó bá gba Yorùbá nation tán tó fẹ́ òfẹ́ òfẹ́ òfẹ́ òfẹ́ lé wa kúrò nílẹ̀ Yorùbá ni wọ́n ò tí ì bí ìyá ẹ̀ dáa bàbá tó bí ẹ ò ì bí dáa and that's why Fulani killed MK Abiola I have no sympathy for that. Born bastard woman I don't want to spend too much time on her. I want to play that video that we received yesterday. This is the eba that our military people are eating. Somebody sent me this from the military barracks. I'm not going to give too much details. The picture is already there on our social media. So there's a video that I want to play. Where's that video? Ẹ jẹ́ akọ́gbọ́ ti gbowó iná. Igbowo. Igbowo sà. Orúkọ ẹ̀ la fi Ìgbòho èèyàn ti kọ́ ìkì mo dúró tiẹ̀ tán títí títí no changing Ìgbòho ibikíbi tó bá lọ ni mo tẹ̀lé ẹ wọ́n ní kọ́ ìkì máa sọ pé yẹn pé tí kò bá sí Ìgbòho Dúpẹ́ Onítìrì gan mọ̀ pé tí kò bá sí Ìgbòho kò sí Yorùbá nation ẹni mo sọ bẹ́ẹ̀ Dúpẹ́ Onítìrì wọ́n wèrè ó mọ̀ pé tí kò bá sí Ìgbòho kò sí Yorùbá nation ta ni wọ́n <laughs> tó bá tẹ̀wá gba Yorùbá nation tán tó fẹ́ lé wa kúrò nílẹ̀ Yorùbá ni Tinubu gan ò lè lé wa kúrò nílẹ̀ Yorùbá Tinubu gan ò lè lé wa kúrò nílẹ̀ Yorùbá à ń bọ̀ sí <laughs> ìwọ ghost woman yìí scammer scamanja woman tó o bá sí ti gbòwó no Yorùbá nation ẹ̀yin tẹ́ ń dúró ládélé ẹ̀ kàn ń waste time ara yín ni àti ìjìnlẹ̀ àti sọ́yà kórìbẹ̀ àti black goat àti black sheep àti gbogbo yìí bomb bastard ní gbogbo yìí tí kò bá sí ìgbòho kò sí yorùbá nation bẹ́ẹ̀ ni mo sọ adelé ò lè gbé jáde adelé ò lè fi gbé jáde à ń dúró dé ẹgbẹ́ rẹ jáde ká máa ríran born bastard ó ń sọ jágbàjàgbà lọ́dọ̀ ìjìnlẹ̀ lánàá ìjìnlẹ̀ ayé tẹ mútẹ̀rẹ̀ pé yẹn tẹ̀ ní làákàyè àṣekò tẹ̀ ní làákàyè mútẹ̀rẹ̀ pé ní làákàyè àṣekò ní làákàyè mọ́bà ẹni sòrò ẹ play video yẹn. Koiki lèmi jẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀yin tí onítìrì ẹ sọ fún mi pé ẹ fẹ́ pàdé mi ní Trafalgar Square kájọ pàdé màá dúró débẹ̀ tẹ́ pampa màá ti wà níbẹ̀ a day before ẹni kúure ẹ̀yin tẹ́ ẹni bọ́ọ̀sì tẹ́ ẹni kúrò nínú ilé yín ẹ̀yin olóṣì ẹ̀yin wèrè ẹ̀yin ẹlẹ́pọ̀n búlù ẹ̀yin ọkùnrin tó wà láàrin wọn ẹ̀ lè lọ́lé àwọn ọmọ wà nílé nísìn ẹ̀yin ẹlọ́lé kẹlẹ́ fara kala ẹlọ́lé kí kálukà kẹjọ wọnú gbó lọ àdúkà wà lórí program nísìn àbẹ́wọn obj kẹlọ́lé kẹwà lọ́wọ́ táwọn ọmọ yẹn ṣe wọn náà kówó yorùbá ní akójẹ náà ni born bastard ni dá fún gbogbo yín ẹ ń ṣe èrè. bó ni fídíò yẹn tẹ wà náà Koiki làwọn jẹ́ àwa dúró ti Ìgbòho tán àti bàbá Akíntóyè àti Chief Ayéloge a dúró ti wọn tán Yorùbá nation no going back no going back tá a sọ yẹn no going back náà ni tàbá ní no going back no going back náà ni kò sí iyèméjì èmi ò níṣẹ́ kankan mọ́ this is my job twenty four hours èyí ni kẹ́ máa tọ́jú ẹ̀ wá tẹ́ bá ti ń tọ́jú àwa mo sọ fún pé tó bá dọ̀la bọ́dá kí mo tún máa ṣì review ẹ̀ lánàá tí èèyàn kan pé pé Kóìkì ọ̀hún kan gbọ́ pé ó sọ pé ó máa nídòwó two hundred pound lẹ́ni ẹsẹ̀ ń sinmi lẹ́sẹ̀kẹsẹ̀ pé kò ń ṣerú wọn ló máa sọ pé ó nídòwó bẹ́ẹ̀ ni mo sọ pé mo nídòwó bọ̀ mo sọ fún yín pé màá jẹ́ kẹmọ̀ lọ́la ẹni ìyá wa náà fifty pound pé kí ìwọ ọmọ máa sọ pé o ní o gbọ́dọ̀ tún sọ pé o ní ìdòwò àwa la ló ń ṣiṣẹ́ ìwọ máa ṣe tó ń ṣe lọ ní da fún yín ọmọ tí bá lọ ṣiṣẹ́ ọmọ yẹn ti máa pa lójúmọ́ ni ṣọmọ yẹn ti máa pa ni à ń bọ̀sì bọ̀sì ẹ ṣe èrè ẹ ní sùúrù ó yá ìgbọ́ ẹja ìgbọ́ lè díẹ̀ náà. Yorùbá máa pín kò síyàn kankan tó lè stop ẹ̀ Tinubu ò lè stop ìrìnàjò Yorùbá nation wọ́n ti wọ́n ti bí bàbá tó bí Tinubu wọ́n ti bí da kó náà fi wá stop Yorùbá nation. fídíò tí mo tẹ̀ ń wá yẹn gbogbo post ẹ̀ sí náà too many posts on our page ẹ̀rí ìyá virus virus woman ó ní wọ́n rán pé òun ní scammer òun máa dín pẹ̀lú gbogbo wa sọ́fọ́ dárúkọ gbogbo wa yẹn tó ń sọ kò ní da fún ẹdúpọ̀ ní tìrì òun máa dín pẹ̀lú wa ẹ̀rọ ojú ẹ̀ bó ṣe rí ẹ̀rí òun àti ẹ̀ kó bẹ́ẹ̀ mẹjẹmẹjẹ ìyẹn jókòó ajókòó ajókòó adẹralẹ adẹralẹ pọmpasta ní gbogbo yín wọ́n sọ bí tí wọ́n wà ní Manchester má kún ẹ̀ lára sọ ẹ̀ kórí bẹ́ẹ̀ sọ́bí tó wà ní Manchester má kún ẹ̀ lára lẹ́sẹ̀kẹsẹ̀ kó ìkíni má wọ night bus lálẹ́ yìí sọ́bí tó wà fún mi pé ibi báyìí ló wà pé kájọ pàdé má lọ́wọ́ night bus má kọ́ change gbogbo routine mi ni free má má dé Manchester láàárọ̀ ọ̀la sọ́bí tí wọ́n wà ìwé ẹ̀yin táwọn ọmọ fi tẹ́ wà ẹ̀yin ghost kò ní dá fún gbogbo yín Bon bastard. Ó ní fídíò tí mo fẹ́ play fún yín ni. Fídíò ìbò ah, ni mo wá fi fídíò yẹn síbá. Ó kì bí ó tẹ̀lé wà lórí bíbá. I don't even know bí ábíbá ló máa wà. Fóònù yìí gan ti fún. Ẹ ṣe èrè. Ẹ máa ẹ máa yọ́wọ́ mi ẹ máa yọ́wọ́ mi náà ni. Sọ́bí tó wà ṣẹ́yẹ kó rí bẹ́ẹ̀ ní Manchester. Màá pọ̀n lára. Màá pọ̀n lára lẹ́sẹ̀kẹsẹ̀. Màá kúrò lálẹ́ yìí kò ń ṣe pé mo dẹnu ṣe program kó sọ pé ibi báyìí pé kájọ pàdé láàárọ̀ ọ̀la láàárọ̀ ọ̀la kó sọ pé kájọ pàdé láàárọ̀ ọ̀la màá wọ màá wọ night coach lálẹ́ màá wọ màá dé Manchester kò ní da fún ẹ ìwọ tá nínú rally gbogbo rally ta ṣe ní London kò jáde a sílẹ̀ dá a máa ń pọ́npọ́n Yorùbá nation Yorùbá nation ṣùgbọ́n ẹ ṣe ẹ má bínú fídíò tí mo fẹ́ play ẹ ó dà pé mo ok ẹ jẹ́ ń lọ òbí àmà rí lórí Instagram mi a bomb bastard àwọn olè fẹ́ máa dẹ́rùbà tẹ bá ń dẹ́rùbà gbogbo èèyàn kò ń mo dúró tán yorùbá nation a dúró tán ni òun ni dangote ní samasi refinery fulani jihadist nìyẹn economic jihadist òun ni òun ni dangote they are gonna open his refinery ẹ jẹ́ àmà gbọ́ ilé lọ́jà rí kí n máa fi ìmọ̀ ẹ máa gbọ́ ilé lọ ẹ̀ nílẹ̀ òun fídíò ẹ̀ ẹ máa gbọ́ ilé lọ ẹ kì í ṣe nílò mi látẹ̀ ẹ máa gbọ́ ìtú bàbá sọ ẹ jẹ́ ìtú nílò ìjọ ẹ máa gbọ́ ìtú bàbá sọ. National Assembly uh, of some people estimate to the tune of 6.2 billion US dollars. Uh, they also bought all the Nigerian government, federal government hospitals at the cost of 3.2 billion US dollars. They even offered to buy all the Catholic hospitals uh, for 2 billion dollars, but the, the, the bishops refused that. So this is a well-organized cartel who are actually moving into Nigeria in order to actually buy up, or they have already paid an advance on all our organs. Anybody in the Federal Republic of Nigeria has no entitlement to their organs as it stands today with the law. And we know this for sure, that these are billionaires from the United States who funded this organ trafficking cartel to take the organs of Nigerians. Now, uh, my colleague AGK had asked whether I was there when this uh, cartel made the negotiation. The answer is yes, I was physically present uh, in, in a deliberation. We were called uh, as leaders of the private health make sector. Not, make an listen, listen to that man. Of General Electric, the biggest company in the world, uh, the leading uh, uh, medical company in the world. I was representing the Catholic Medical Practitioners of Nigeria and the Association of General and Private Medical Practitioners of Nigeria as the committee chairman of the of the National Health Act. So you've just listened to a guy. I'm going to play it again. Watch it again. Listen again was Senator Ike Ekweremadu, who was then the deputy senate president. And let, let, me, let, me, let, me, let me comment there. Who did you say was presiding? Well, you, Senator Ike Ekweremadu, he was the presiding uh, senator uh, for the bill public hearing. And uh, the sponsor, the chief sponsor, was Ike, uh, uh Ifanyo Kowa, governor now. Okay, why? Okay, it because. Governor I am going to hold it like this. It keeps going down. So all of them were you can still hear it though. Directly pointing out Section 48, that Section 48 makes an exemption that is impossible Where you can overrule or say the consent is waived. Consent is never waived. It could be transferred to the next of kin, but it's never waived in any situation. That is part of the Helsinki Declaration. So it's an international treaty. So we cannot make decision. Let me find if I can find the video yet. I'm going to play from here now. Let me play from here. Yeah, watch it from there. I will do what I'm doing from here for now. National Assembly. Uh, some people estimate to the tune of 6.2 billion US dollars. Uh, they also bought all the Nigerian government, federal government hospitals at the cost of 3.2 So this is a Who funded this organ trafficking cartel to take the organs of Nigerians? Now, committee chairman uh, of the of the National Health Act and presiding over this National Health Act uh, public hearing was Senator Ike Ekwereman, who was then the deputy senate president. And let, me, let, me, let, me, let me comment there. Who did you say was presiding? Well, Senator Ike Ekwereman, he was the presiding uh, senator uh, for the new public hearing the sponsor, the chief sponsor was uh, Ifeanyi Okowa, governor, uh, now governor, but then Senator Ifeanyi Okowa. And just sitting by his side was also uh, the other. <laughs> in 21st century. Nothing like this has ever happened. Okay. And I warned Ike Kurumadu uh -huh. all the Senate, and Nigerians there will, will bear me witness, and okay. many of them still remember. Okay. I told Ike Kurumadu before the entire public hearing that he will be the first victim. And he is the first victim. He is the first victim. Before everyone, Senator Okowa can also bear me witness because... Okowa is the one that wants to be the vice president with uh, Atiku. Like that's in there. They are criminals. Anyway, I'm going to leave that now because uh, I only got about a few minutes. I, am already, you know, very, very running out of time. Thank you so much uh, for the morning program. Uh, we catch up later. Uh, you know, I won't be streaming from my end. But Bafe will start radio. I've already posted it. Go and join them because I haven't got the time to set up our own platform. But it's still the same thing. Go and listen to what is going to happen on the Star Radio UK. I'm checking out now. Thank you so much uh, Koiki Media bringing the world closer to your doorstep. That is the reason why they keep giving our resident doctor their new license in UK. And I believe that is Walata they're speaking because he's in that sector. I got to go now. Bye for now. and Konsema I couldn't mention anybody's name. Uh, thank you so much, everybody. Bye for now. Thank you, everyone. Bye for now.